ẹ máa tún káàbọ̀ sórí ìròyìn ti àṣálẹ́ yìí lónìí ọjọ́ kọkànlélọ́gbọ̀n nínú oṣù kejì ọdún 2024 àwọn ọlọ́pàá tẹ̀ ń wò yìí ni a gbọ́ wípé wọ́n ti kó wọn dà sí lẹ́kì bámu bẹ́ẹ̀ náà ni nínú ìròyìn lérèfé tí ó mọ tẹ̀lé láti gbọ́ tí àwọn ọmọ Ìgbò talábàtàn sọ wípé àwọn ò lọ́wọ́ sí ìwọ́de o. Our position. What is our position? Our position una is una protest. Hello. Uh, we are not part and parcel of anybody that is organizing protest. any group that is organizing protest. anybody that associates himself with protest. We, the Alava International Market Amalgamated, the electronics to be precise, are not in support of any protest. we are not protesting because These people that are protesting, we don't know what their aims and the objectives are. We don't even know the reason why they want to protest. àmì àṣẹ gbogbo abiyamọ ayé ti ṣàmì sí i bẹ́ẹ̀ ṣe wíyàn náà ó ti rí bẹ́ẹ̀ àwọn wo ló wá ń ṣépè níbo gangan ni wọ́n ti ń ṣépè ìmọ̀ta máa ní lára èkó ni ìmọ̀ta wà bó tiẹ̀ jẹ́ wípé wọ́n ti súnmọ́ ẹ̀yìn òdì lọ́hùn-ún ó ti ń bọ́ sí àtìmọ́ kó lẹ́kọ̀ọ́ bí èèyàn bá fẹ́ kó lẹ́kọ̀ọ́ ó ń rìnrìn àjò kó nínú ìlú tó ń lé ẹ̀yìn òdì lọ́rọ̀ kan wọ́n ní àwọn oníṣẹ̀ṣe náà gbéwò gbé àfọ̀ṣẹ olúgbòhùn gbé oríṣiríṣi jáde tán sì wọ́nlẹ̀ tán ṣépè wípé ẹ protest báyìí ní orí fún báyìí ní orí fún kò ní í kíje kò ní í ṣe lé kò ní í ṣe tọ́ tọ̀hún lẹ́yìn tí wọ́n ti gbàgbé pé àwọn náà bímọ o wọ́n sì rò pé gbogbo orí lè pé mọ́ jà ṣé wàá rí ní tí àwọn oníṣẹ̀ṣe ń dálẹ̀ báyìí ẹ ti rí wípé àwọn gan-an ní ọ̀tá ilẹ̀ Yorùbá àwọn oníṣẹ̀ṣe gan lọ́tà ilẹ̀ yorùbá wọ́n gbé ìwò jáde wọ́n gbé àfọ̀ṣẹ jáde wọ́n gbé olúgbòhùn jáde kàn fi ṣépè fún àwọn tó bá fẹ́ ba protest jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ba protest jẹ́ pé gbogbo yín nǹkan báyìí ni ó ṣe nǹkan báyìí ni ó ṣe yín. ìgbà tí yà ń jẹ́ àwọn nàìjíríà ìgbà tí tòmọ́ ti wọ́n nígbà tí àwọn fúlàní tán ń pa àwọn àgbẹ̀ wọ́n àrí wọn báyìí kan jáde ìgbà election ìgbà táwọn politician bá fẹ́ ṣe nǹkan náà ni wọ́n mọ kó wọn jáde àwọn rèé o àwọn tí ẹ̀wò funfun funfun náà wọ̀ o nínú funfun funfun náà náà ti ń ṣe pé ibi tá ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wọn irọ́ náà ń pa báwọn mùsùlùmí bá sì bẹ̀rẹ̀ pẹ̀lú wọn nísìn ẹ mọ̀ bú àwọn mùsùlùmí ṣe ti rójú ayé lóde gbogbo ẹ̀yẹ ẹlẹ́yẹrẹ dira ẹlẹ́ ṣe àwọn eléyìí náà rè dira lọ́dọ̀ wọn àwọn tí ò dúró lórí òtítọ́ yìí tán dúró lórí òdodo ṣùgbọ́n àwọn èèyàn náà protest pé àwọn àwọn ọba àti gómìnà àti president gbogbo wọn ṣe wípé bá wọn. ẹgbẹ́ ẹ̀yin oníṣẹ̀ṣe ọ̀ríjínà mi ò rò pé oníṣẹ̀ṣe làwọn eléyìí aláṣìṣe ni wọ́n bẹ́mi ṣe ń wò wọ́n ṣùgbọ́n lójú tèmi o ìmọ̀ta náà pé o ṣùgbọ́n lójú mi eléyìí bí ìfẹ́ jọ Ìkòròdú ṣùgbọ́n inú èkó náà ṣáà ní bẹ́ẹ̀ náà ní ní agbègbè míì ní ibà ní ọba ibà ló ti gbé akéde dìde o tó sì ní kánrè mọ́ kéde ẹ̀mọ́ bá ṣe mọ́ wò nínú fíìmù nígbà náà pé kánrè mọ́ kéde wọn lu agogo wọ́n ní ọba sọ wípé òun ò fẹ́ protest nílùú òun o pé kélé ó gbé ẹnikẹ́ni àti ọmọkọ́mọ tó bá jáde tó wá ṣe ẹ̀hónú hàn tí òfin nàìjíríà fọwọ́ sí wípé gbogbo ọmọ nàìjíríà ló lẹ́tọ̀ọ́ láti ṣe é. Ah! n ò mọ tí mo lè sọ sí ìran yorùbá. ẹ wo ẹjẹ́ agbọ́lẹ́nu akígbemọ́rú ọba o. ọba gbọ́ àjogún kábíyèsí ní kí kí yé o àwọn olóyè ní kí kí yé o kábíyèsí ní kí sọ fún yín àwọn ń gbọ́ fìdíkọ ọlọ́run ọmọọba àtàwọn ọmọ àlejò ọlọ́fẹ́ bùhà jàgídíjàgan níjọ́ tọ́sídẹ̀ẹ́ lọ́dọ̀ máa bẹ̀rẹ̀ kábíyèsí àyẹ̀pọ̀ àwọn òfẹ́ kẹ́nìbọ̀dì pé ọmọ ẹ̀ àtọmọbìnrin àtọmọkùnrin kẹ́nìbọ̀dì pé ọmọ ẹ̀ kó tọwọ́ ọmọ ẹ̀ bá sọ o ọmọ tí ò bá ti gbọ́ tọwọ́ òun bá ti tó ọ̀ ń gbé lọ ni o. ń jọ bí ẹni pé àwọn ọmọ nàìjíríà ń gbádùn ìyà bí wọ́n ṣe ń fi ìyà jẹ wọn ẹ fi wọn lẹ̀ yóò tó wọn ti wọ́n bá dé sáà kan ẹ rí i pé fúnra wọn wọ́n yìí ń padà wọn wà ní rólù ràn mọ́ kò ní sẹ́yìn kankan tí yóò fẹ́ protest mọ́ tó bá sì ti pa protest run nàìjíríà agbára protest ló bá tán kíjọba mọ̀ ṣe bó ṣe wù wọ́n ni ó dá ẹ abọ́ sórí fọ́nrán mi amú fọ́nrán ìwá fún yín lánàá update ẹ̀ lélẹ́yìí báyìí ẹ̀ wọ́n tí mú dé ọ̀dọ̀ àwọn àgọ́ ọlọ́pàá lánàá ọwọ́ṣẹ́ ẹ̀ bá ní ṣùgbọ́n ọmọkùnrin bọ́ńbẹ́ o ó ló ń pè pé wípé kàn dáná sun bí kàn dáná sun tọ̀hún ní jọ́ọ̀sì wípé tí ìwọ́de máa máa fi bẹ̀rẹ̀ lọ́la eléyìí ní agbára o àwa náà fọwọ́ sí kan mu torí wípé kò yẹ kí òṣèrú nǹkan bá nígbà kan sì bí ó ní òun fẹ́ fi wá followers fún social media àbẹ́ẹ̀rí nǹkan torí pé kò lè wá followers fún social media wá bọ́ síta lórí ẹ̀rọ ayélujára ó sọ̀rọ̀ bó ṣe wù ọ́ ṣùgbọ́n ní báyìí ẹ jẹ́ lẹ́nu ẹ̀ gangan buy bread very costly these days. Bread of like 700. You used to buy before now is around 2000. I, I, know I know you have your reasons. What I'm asking, I, I know you, you, you calculated that you wanted traffic, but did you think of, of the consequences of what you were saying, that they should burn down filling station? Yeah, I got a call early in the morning a day after the day the day you were recording yourself did you think of the consequences mm. you don't know that if this police station is burning any vehicle passing and any houses around and people passing can be caught in the fire you did not think of that you were just thinking of the traffic that you will get. because if i know it will land me in this such mess i rather did my whole life without taking social media or anything because i live large in church it's not that i lack anything. okay so just advise your fellow youths my advice to my fellow Nigerians is that if they still insist on doing the protest, they should do a peaceful protest. ó láti báyẹn o ṣùgbọ́n ó ń jọ bí ẹni pé àtolówó àtàwọn ọlọ́lá àná fẹ́ dá sí kinní báyìí ò bẹ́ẹ̀ náà la gbọ́ wípé bàbá wa. Fẹ́mi Falana, àwọn náà ràbùjá lọ́dọ̀ àwọn ọlọ́pàá lọ́dọ̀ IG àwọn náà dá sí wọn ní àwọn náà wà ń bẹ àwọn fọwọ́ sí àwọn fẹsẹ̀ sí àwọn ó sì jáde ó wá ń jọ bí ẹni wípé kì í sáwọn bọ́ìsì nìkan ni ó jáde o àmọ́ wo bí ti kíní yìí ó gbà yọ o ṣùgbọ́n gbogbo ọ̀nà tó bá fẹ́ gbà yọ wọn ní ọ̀nà alálàáfíà ni ẹ jẹ́ wá gbọ́rọ̀ tààràtàrà lẹ́nu ìkan lára àwọn tí wọ́n fẹ́ jáde lọ́jọ́ ìwọ́de tó sì jẹ́ elite níyàn everybody, the average person, except maybe the 360, 109, 44 ministers, the permanent secretaries, and um, the directors in the ministry, you can count the number of people that may not be protesting. The rest, the average person, average entrepreneur in this country, even contractors, will be protesting because you can no longer go to public institutions and get contract awarded without either buying it or being favored or doing it on behalf of some of the people in government. Things are so close now. Mm. The people, the contractors, everybody is in trouble. Mm. The protest, you cannot possibly know who that person will be. It may be some of the people they have called to talk to, maybe traditional rulers, because the thing is biting everybody. Even without this protest taking place already, it has achieved a lot. It has already woken up the consciousness of the citizens. It shows that the power does not belong to the people in government. The power belongs to the citizens. ó oh, náà lẹ́sìn báyẹn o lẹ́nu àwọn tó mọyún ìgbénú karahun wọ́n ní ọmọ nàìjíríà ló yẹ kó ní agbára ju ìjọba lọ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ a sì ń gbìyànjú wípé kó lè rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ nàìjíríà fúnra wọn náà àwọn náà ń fa ọwọ́ aago sẹ́yìn ó dẹ̀ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu ìkànnú àwọn gbajúgbajà òṣèré ní orílẹ̀-èdè nàìjíríà yẹn Blessing Nkechi òun náà kò lóun ò dá sọ̀rọ̀ yìí o ṣe ló gba ààrẹ Tinubu níyànjú But but then all you need to be doing as our president, sir, is to come on national TV and address us and telling us the measures you are taking to getting foodstuff back to its normal state. A lot of people are complaining. There is hunger in the land. and as a president to his citizens, all we need now is to hear from you so that everybody body go calm down. ṣùgbọ́n àwọn ọmọ nàìjíríà kan ti fèsì sí Blessing Nkechi o wọ́n ló gbìyànjú wọ́n ló kú wa kíkanjú ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ rẹ̀ ò ní pọ́ìntì o wọ́n ní ẹ̀ kí ló ń jẹ́ mẹ́ṣọ̀ pé ṣé ìyẹn kò bí owó ọ̀rọ̀ ti kọjá ọ̀rọ̀ kò bí owó kí náà fẹ́ẹ́ fi wọ́n fáwọn nísìn pé àwọn ò tiẹ̀ retí ọ̀rọ̀ lẹ́nu ààrẹ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ òdùn ààrẹ lẹ́nu kí náà fẹ́ẹ́ sọ fáwọn pé tí di àwọn ò gbọ́ nǹkan kan mọ́ wọ́n ti gé àṣàkí àwọn létí lọ wípé àwọn ò ní ìdíkò tiẹ̀ jáde pé kí ààrẹ di aṣọ ṣèwọ́de yìí pé àmọ́ wo ibi tí ó jà sí nítorí power belong to the people. kí fẹ́ kíjọba ṣe kí fẹ́ kíjọba ṣe ṣẹ́jà nìkan ló wọ́n ni. sọ̀bọ̀ndé kan one thousand. Thank one is how much is it now? Seventy-eight thousand. tẹ dìbò tẹ dìbò kálẹ̀ dìbò fún kálẹ̀ dìbò fún Dàpọ̀ òye Àbújá ńkọ́ kálẹ̀ dìbò fún Tinubu lẹ dìbò fún fóònù fún Tinubu. ẹ Tinubu la dìbò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí yàá mú ní ìsìn Tinubu náà dìbò fún un. Ah, ó mọ̀ ga o à ń jọ bí ẹni pé wọ́n fọwọ́ ara wọn síra wọn ni o bóyá ẹni tó sì fàsípò ní í ṣe wọn ìkànsá ń ṣe kan nínú gbogbo wọn àwa òfin wọn ṣe ẹlẹ́yà àfi wọn ṣe ẹ̀yẹ oṣù tó ń jọ bí ẹni wípé ọmọ nàìjíríà ò tí ì gbọ́n pàápàá jùlọ ní sáìdì ilẹ̀ yorùbá wọ́n ti bọ́ta nísìnyí àwọn ẹgbẹ́ àwọn ẹlẹ́ja rèé o níbo ni ìyá alága jẹnẹra wà kò sójú yín ẹ̀ mọ̀ sí ẹ̀gbọ́ sí ẹ̀gbọ́ nǹkan kan ẹ̀gbọ́ pa ẹ̀gbọ́ po ó dáa àwọn ò mọ̀ sọ ìsọ àtẹnumọ́ràn kò ní ní jóná ṣùgbọ́n ṣáájú ìwọ́de lélẹ́yìí ò ṣẹlẹ̀ gan-an ṣé kò ju ìwọ́de lọ báyìí ìwọ́de náà ni àbí kíná ń wọ́ ìwọ́de náà ni tí wọ́n kó ẹsẹ̀ lẹ́sẹ̀ báyìí tán pariwo a kò rí wọn bu wọ́n ní ẹja tí wọ́n àwọn ò ní àwọn olùbárà tán wá ń rẹ jẹ páwọn èèyàn ò jẹja mọ́ olú làwọn èèyàn àmọ̀ràn ti gbà tá a mọ̀ jẹ olú tán fi olú tá a mọ olú olú làwọn mọ̀ jẹ nígbà náà. bó ṣe láṣepọ̀ bó ṣẹ̀fọ̀ ríro bó o bá ti rẹja ń bẹ̀ ó kàn forí kọ́nú díẹ̀ náà ni ṣùgbọ́n ọ̀yà mọ̀ jẹ olú rẹ lọ ọlọ́run ṣàánú wa mo rò pé olú gan ẹ̀ sì sì mọ̀ nàìjíríà. kí la wí ah, ẹlẹ́yin ò mọ tí ń jẹ́ olú kí wọ́n ṣe bọ̀dá olú tó wà ládùúgbò yìí ni wọ́n wọ́n sọ yìí máa ń sorúkọ èèyàn mushroom ní jẹ́ bẹ́ẹ̀ yìí máa dàbí ọ̀mbrẹ́là ọ̀mbrẹ́là kéékèèké báyìí máa ń sọ́ọ̀tì funfun báyìí ni eh, kì í fi gbogbo ara funfun náà wò wọ́n ò tán bá wà fọ̀ tán yóò wà funfun pinni kì eh, àwọn ọmọ òde ìsìn wọn lè mọ ti ń jẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni mo rí fọ́nrán kan níbi tí arákùnrin kan ti rè rẹ̀ ga ló bá ní kí ẹlẹ́ja kó bóun gé sí forty five ẹ̀jẹ̀ ẹyọ kan kékeré <laughs> ni yóò bá ní kó rè lọ lẹ́rọ̀ <laughs> yóò pè rẹ̀. ya kira mu tulumbu ko ya tulumba tiya ya kira mu ya ce mu zo zai tallafi zai so zanga-zanga ya ya mana zai so zanga-zanga zai taimaki talakokin shi da yaya tun da asuba ka zo ka zuba mu ba ruwa ba abinci direbobi eh. ba kudin mota. òun la ti ń gbọ́ yẹn o bá ruwa bá abinci bá kíní kan di mọ́ta mọ́ta kò sówó tán fi wọ mọ́tò kò sóúnjẹ kò sómi èmi náà gbọ́yùn ẹ eh, àwọn èèyàn ló pín fọ́nrán ìdọ́dọ̀ mi wọ́n sọ wípé kí n wojú àwọn tí wọ́n kówó fún pé kí wọ́n sọ fáwọn èèyàn làbújá pé kí wọ́n mọ̀ ṣèwọ́de wípé wọ́n sanwó fún wọn ṣùgbọ́n e, èmi ò gbọ́ nínú ìwọ̀nba tí mo gbọ́ o àǹtí e, mo sì fi ránṣẹ́ sí kò tí ì dá padà fún mi pé kí náà sọ ń bẹ̀ lóòótọ́ ṣùgbọ́n tí mo gbọ́ náà ni wípé àwọn aráàbí ìyàrí o wípé àwọn ó ṣèwọ́de o pé ẹ lè fún àwọn èèyàn lówó pé kàn discourage àwọn èèyàn láti ṣèwọ́de wípé àwọn tó rí wọn ò pé àwọn mọ̀mọ́lẹ̀ lè discourage àwọn àwọn mọ̀ pé ojú ń pọ́n àwọn e, bẹ́ẹ̀ sì ni àwọn làwọn mọbi tí bàtà ti ń ta àwọn lẹ́sẹ̀ páwọn ó ṣèwọ́de kò séèyàn kankan tó lè dán dúró pé ẹ̀tọ́ àwọn ni ìjọba sì ti fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ọlọ́pàá ti sọ̀rọ̀ pé àwọn á sọ̀rọ̀ sókè kò jù bá náà lọ àwọn èèyàn ń para o. Uh, first and foremost, we call this press conference to disabuse minds because you see there is uh, a campaign of calumny that painted the Igbo community in Lagos as embarking on a drive to disrupt the peace and harmony in Lagos. That they were destructive, they were planning to do this and that in Lagos. We are saying it's a lie. Just like the uh, something that they label them as being vandals. We are saying that Yorubas, we are ready for this protest because we are suffering and we are saying that Yorubas will be part of this struggle. They were coming out in mass to ventilate their anger because of the sovereign anarchy that is ongoing in, uh, in, uh, in Nigeria. It is getting worse and worse. The leaders live in affluence. Most of the people can eh, barely sustain their family on, uh, on, on 300 naira per day. Whereas the dogs, the pets of these leaders, they spent average of 20, 50,000 naira on their pets on daily basis. and that is why we equally thrown at the recent uh, something uh, uh, wage increase that the supporters of uh, President Tinubu were shouting all, all around. What Nigerian workers did they, and they demanded for? It's not an increase in wages. What they want is a living wage, a wage that can take them home. Even the 70,000 naira increment cannot bag a bag of 50 kg of rice and they were daily increasing stealing from our commonwealth nigeria were making more and more money on every day the people are getting more and more impoverished on daily basis that is the rich are getting richer the poor are getting poorer as a yoruba person there is an adage in our land that tell me about turning uh, eh, turning shebi she. that if you uh, if you are not hungry that you cannot say uh, you are poverty uh, stricken that somebody that can hate that can feed himself it's okay according to the uh, by, by, by the Yoruba but if the family cannot feed and you know the were, they were now using a cosmetic approach that they call palliative what is palliative it is just to deceive people that government feel concerned about your plight and that we're doing something whereas the palliative is not meant to resolve the question of hunger the question of starvation the question of hardship the question of insecurity of life and property in the land Hmm, ẹ kú atótónu jàre ẹ káàbọ̀ ẹ gúnlẹ̀ láyọ̀ èyí tẹ́ sàn náà ní jóun nínú rẹ̀ torí wọ́n ní àbọ̀rọ̀ làásán fọmọlúwàbí bó bá dénú rẹ̀ yóò dodidi ṣùgbọ́n ẹni awí fún ọbàjọ́ gbọ́ etí ọ̀kẹ́rẹ́ kòkó láwo wọ́n ní gbọ́ àwọn ìyá ò ẹjẹ́ àpòǹbẹ̀wò eléyìí ó ṣe wá ní kàyéfì ó sì mú ìbànújẹ́ dorí àgbàkodò pẹ̀lú ìròyìn tìyá wa yìí ọ̀pọ̀lọpọ̀ lè mọ́ fi gbogbo ara dá wọn mọ̀ dáadáa torí wọ́n ti dàgbà kùjọ́kùjọ́ díẹ̀ ẹ kì í sì ṣe àgbà ní tààràtààrà náà ṣùgbọ́n ìyá wa Oyinka Owóẹnu lẹ̀ ń wò ń gẹ́gẹ́ bí ìròyìn tó ń tó wa létí a wípé wọ́n ti jẹ́ Ọlọ́run nípè hmm nínú gbogbo kùdìẹ̀kudiẹ gbogbo rògbòdìyàn nàìjíríà àwọn tí rèé sí nínú o kò sí wàhálà kò sí fò kò fòyà kò sí protest níbi tán ń lọ kọ́lọ̀ ń ṣàánú wa ibi tí sinmi wà gangan nù ṣùgbọ́n ẹ̀yin ti wa struggle continue nílé ayé o ẹ̀kọ́ ló ń bá wa fi ọ̀run kẹ́ ìyá wa Onyeka owó ẹnu eh, orin àwọn àti Sunny Adé ni mo ti ẹ̀ eh, ni mo rántí bí mo ṣe rántí wọn if you love me you wait for me ìyá ti gbé love lọ́rùn o kọ́lọ́mbà tẹ ìyá tí afẹ́fẹ́ rere ní báyìí lè láàmú fi tàkùtò tá a bọ́ọ̀dì tá a ṣe transfer sí inú ilé agbára lọ́hùn ní ọ̀dọ̀ ọ̀gá mi Bobby eh, tí wọ́n fún wa ní àwọn àkójọpọ̀ ròyìn lónìí ó yá ẹ mọ̀ bá ń ká lọ òṣò olóko olóko ẹyẹ bẹ̀rẹ̀ wájọ ká ẹyẹ òṣò olóko olóko ẹyẹ bẹ̀rẹ̀ wá. <laughs> mo wò pé orin sani bọ́bì fi ń wọlé lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ kí lè tún mọ orin tí bọ́bì tún pé orin kò sí olóko olóko ibo la tún já sí ìyá ibi náà lẹ já sí <laughs> àárín ìpàdé mọ̀lẹ́bí <laughs> pàdé ọlọ́mọ ilé ìtàṣà lẹ́yìn iṣẹ́ àkọ́kọ́ ni ni oṣù parí abẹ́ ìrántí ẹ wò pé kí ni ìtumọ̀ orin tí mo kọ kò nítumọ̀ ó wù mí kí n kọ́ náà ni ó kàn wá sórí mi mo ní n kọ́ fẹ̀yìn tèmi kí n fi wọlé <laughs> ẹ mọ̀ wá díẹ̀ <laughs> ìgbà míì ìwọ náà mọ̀ sí tó wù ọ́ freedom of speech ni <laughs> tó wù mí ni mo kọ́ ṣùgbọ́n ó ṣeé ṣe kó rìn wúlò fún àwọn olùwọ́de wa ń bẹ̀ yín ni o ẹ mọ́ fi ṣe kò sólókólókó o ẹ mọ́ bà nǹkan jẹ́ o ẹ mọ́ ya arúgún ẹ mọ́ ya àpà gbogbo àjẹ̀ndá àwọ́de yín ni kẹ́ ẹ tẹ̀lé o gbogbo bí táwa ní kẹ́ ẹ lò sí bó ti ẹ̀jẹ̀ pé lẹ́kọ̀ọ́ báyìí wọ́n ti ní <laughs> ibi méjì péré ni kẹ́ ẹ lò sí wọ́n ní kẹ́ ẹ mọ̀ dáhùn ọ̀bì kan ó dáa tún ti dé inú ìpàdé ọlọ́mọ ilé ìtàṣálẹ̀ rèé o mo kí yín káàbọ̀ sínú ìpàdé tòní ẹ̀yin mọ̀lẹ́bí mi dáa ẹ kórajọpọ̀ ó yá ẹjẹ́ àjọṣepàdé tàṣálẹ́ yìí lónìí ọjọ́ kọkànlélọ́gbọ̀n nínú oṣù keje èmi náà ni oṣù parí a mú oṣù míì lọ́la n ó mi sì yín o títí dọ̀la a yóò wá jẹ́ wípé oṣù tó parí ni mo ti rí yín láàsì n ó kì í bẹ́ẹ̀ lọ́la ẹ mọ́ wọ̀rí ẹjẹ́ á dọ̀la láti ọlọ́run Èdùmàrè ọlọ́run ó mú àjọ̀lá lọ ẹ ẹ wá mọ̀jà gbàgbé owó pé ẹ̀yin òbí tẹ́ ẹ fẹ́ rán àwọn ọmọ yín jáde tàbí táwọn ọmọ yín gan tẹ́ ẹ rán wọn tán sàfẹ́ jáde fún ọdẹ ẹjọ́ ìkìlọ̀ fún wọn kán mọ́ sọ gbogbo àgbègbè wọn ojúlálà kan fi sọ́rí o àwọn agbófinró yìí ọ̀pọ̀ wọn àwọn kan wà nínú wọn tó jẹ́ wípé wọ́n ti gbà yó tó jẹ́ wípé wọ́n fẹ́ẹ̀ kàn èètì ọmọ yorùbá tí wọ́n ìsọ ọmọ yorùbá ìjọ ẹ bá wa kìlọ̀ fún ààfẹ gbọ́ ikú ọ̀dọ́ ìtàjẹ̀sílẹ̀ ti tó ní orílẹ̀-èdè nàìjíríà ẹ torí bẹ́ẹ̀ báwo tó ń lọ ní kẹ́ńyà nísìnyí mo wo fọ́nrán kan kí n tó bọ́ sórí ìròyìn nísìnyí ah, àwọn ọmọ kẹ́ńyà mi ò wọ́n bí wọ́n ti ṣe ogun ayẹta o wọ́n sì súnmọ́ra wọn báyìí làwọn ọlọ́pàá tí ò wọṣọ wọ́n sì ń da ìbọn bò wọ́n wọ́n á ṣubú díẹ̀ wọ́n á tún dìde ah, mo gbé ìbọn táwọn ará bí ìgbé lọ́wọ́ kì sakabula ìbọn burúkú wọ́n sì ń dìde wọ́n sì ń dìde à jọ̀ọ́ o ìwọ náà dira o hmm, ìwọ́de alálàáfíà náà pé ṣùgbọ́n èèyàn ìmọ̀gbà tí ìwọ́de alálàáfíà tí mo ń yí sí kò sálàáfíà nù rẹ̀ o kọ́lọ̀ ń sànù o. Hmm. ó dáa mo tún kí káàbọ̀ lẹ́ẹ̀kan sí bó lójú ọjọ́ lọ́dọ̀ yín o ẹ ṣeun mi àná mo rọ́wọ́ yín ẹ bá ń pín yẹn gan ni àwọn èèyàn bo wìtìwìtì ìgbà tí èèrà bá ṣúgà mo ní àbọ̀bì ìwọ tó kọlà sóhùn ìwọ olóńgbò ìyàbò ń dà wọ́n dèbí o <laughs> wọ́n ní ìwọ tó kọlà sóhùn yìí kí làwọn èèyàn rí inú ohun rẹ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ pé ọlọ́run ni kì í ṣèmi ó dáa bẹ́ẹ̀ náà ni mò ń rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi mò ń ka kọ́mẹ̀ntì mi náà jókòó tì ní mò ń wo bí kọ́mẹ̀ntì mi ṣe ń wọlé míì two seconds ó ṣẹ̀ wọlé màá ti sáré dá lóhùn bẹ́ẹ̀ náà ni ìyá wa kan bóyá bàbá wa sì ni wọ́n pàkí wọ́n rántí mọ́ wọ́n pàkíyèsí mi sí nǹkan òwe kan tí mo tẹnu mọ́ lórí bí wípé kí ló rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ wọn ní kì í ṣe rú o mo tiẹ̀ ti mọ̀ pé kì í ṣe rú náà bẹ́ẹ̀ àwọn kan tún mọ̀ pé tó fi wá ru ọwọ́ mo wá mọ tí wọ́n fẹ́ béèrè wípé ah, kí ni túmọ̀ wá ru ọwọ́ yìí àwọn èèyàn sì ni mo gbọ́ Yorùbá o mọ̀ pé mi náà wọ́n <laughs> ń dá gidi bolẹ̀ ni ṣùgbọ́n wọ́n ní garu ọwọ́ ni o ah, mo ṣe wá wò pé kí ló rí lọ́bẹ̀ tó fi garu ọwọ́ ó ṣe wà yé mi náà ni ẹ̀yin náà mọ̀ ṣèwádìí àwọn òwe àìmọye òwe là ń sí ipa o kò yọ èmi náà lẹ̀ kọ́lọ̀ ń sọ wa ẹ̀ á mọ̀ ṣàlàyé rẹ̀ fúnra wa náà ni. ó dá o ẹjẹ́ ń wọnú agbami ìròyìn ẹjẹ́ wọnú agbami ìròyìn ẹnìkan ìjáwádé ẹmọ́bìnrin mo ní ẹjẹ́ ń wọnú kì í ṣe èmi nìkan gbogbo wa náà ni. ẹ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run orúkọ ọlọ́run láti fi bẹ̀rẹ̀ ọlọ́run tó ṣẹ̀dá wa tó dá wa sí kì í ṣe agbára wa kì í ṣe mímọ̀ sí wa o ọlọ́run ni ọlọ́run náà làwa fún ní gbogbo ògo gbogbo ọlá gbogbo ìyìn ní báyìí àwọn àkórí ìròyìn láàkọ́kọ́ mẹ́nubà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bí ẹni mọ gbogbo iná lẹ ti mọ̀ ṣẹ̀dú wa ẹ ti mọ̀ protocol ẹ ti mọ̀ pé nípele nípele ah, báyìí ni bọ́bí ṣe mọ́ tó gbogbo nǹkan gbọ́dọ̀ lè tó nígbà tá a bá ń sọ̀rọ̀ sí olórí ìlú àwọn àwọn ààrẹ ta ni wọ́n ṣètò òlu dáadáa bọ́ọ̀lù àwa náà ṣe wá mọ̀ ṣe ordinary program tọ́lọ́run wá fi bùkún sí tó yìí tá àwa tún ní létò àwa náà létò ń bí ẹjá kọ́kọ́ mẹ́nu bá gbogbo àwọn àkórí ìròyìn kí ìrìn mò ń fi ìròyìn mi lẹ́sẹ̀ ìwọ olóògbò yìí sọ́ra rẹ o adó <laughs> sábẹ́ ẹsẹ̀ mi ẹ má bínú ẹ̀yìn tèmi àbúrò àyánu <laughs> òun náà ó fẹ́ mójú ẹ̀ débẹ̀ ó fẹ́ fetí ẹ̀ gbọ́ ẹ̀ òun náà gbọ́rọ̀ yìí ni ó dà wọ ẹ̀yìn tèmi àkórí ìròyìn tí ó kọ́kọ́ mẹ́nu bà ó ní wọ́n ní wọ́n ti mọ àwọn tó wà nídìí ìwọ́de o só tan yín àbí òtan yín gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé eh, àwọn olóṣèlú kan ni táwọn fẹ́ràn Tinubu àwọn ọ̀tá Tinubu ni Fálànà gbọ̀ tí ẹ ń wò pòwe Fẹ́mi Fálànà ó wà lára àwọn tí wọ́n jọ bá àwọn ọ̀gá ọlọ́pàá IGP ṣèpàdé pé àwọn mọ̀ sí àwọn lọ́wọ́ ń bẹ̀ á fún kúlẹ̀kúlẹ̀ rẹ̀ àti gbogbo àwọn tó jọ ṣèpàdé àti tí IGP sọ so, gbogbo ẹ̀ náà láàbù yín gbọ́ nínú ìròyìn lónìí kẹ́ẹ̀bá mọ̀ wípé ráìtì nàìjíríà ní láti ṣe wẹ́dẹ ẹ wọ́n ṣe wẹ́dẹ ẹ ti rí gbogbo ẹ̀ náà nínú ìròyìn lérèfé wọ́n ń gbé ẹbọ gbásàsì gbé gbogbo torí àwọn ọmọ ìlú bí ọba sẹ́yìn lù wọ́n ta lẹ́fẹ́ torí ẹ̀gbẹ́ bọ ah kínní tú àṣírí ẹ̀sìn àbáláyé ó tú àṣírí kìrìsìtẹ́nì mùsùlùmí làwọn mẹ́nu bà sẹ́ẹ̀ ti rí báyìí dira ẹ lọ dira sọ́dọ̀ àwọn eléyìí lèyìn ó ti dira má dọ́dọ̀ àwọn eléyìí dira ìwọ tó bá fẹ́ jáde fún wọn de o má di ọ̀dọ̀rọ̀ àwọn eléyìí dira o politician làwọn eléyìí mo mọ̀ pé àwọn ẹlẹ́sìn àbáláyé òtítọ́ wà ṣùgbọ́n bó ṣe wà ń líìkì ló wà ń gbàǹjà òsibítà yìí ti dáná alẹ́ ọbẹ̀ ló dùn jura wọn lọ. bẹ́ẹ̀ náà ni lórí ìwọ́de ni àkórí ìròyìn tátùmọ̀ mẹ́nuba o láti gbọ́ wípé ibùdó méjì péré o ni wọ́n fi ọwọ́ sí tí wọ́n fàṣẹ sí fún àwọn olùwọ́de lẹ́kọ̀ọ́ wọn ní àwọn ò fẹ́ yín láàtàn àwọn ò rí yín ní áíláńdì o bẹ́ẹ̀ bá dé wọn láwọn olówó ló wà lẹ́kí wọn sì fariwo <laughs> <laughs> ibo wá làwọn ibùdó méjèèjì hùn abùnrin nínú ìròyìn lónìí bẹ́ẹ̀ náà láti gbọ́ pé ètò ìrànwọ́ fún okòwò wọ́n níjọba ti bẹ̀rẹ̀ rẹ̀ o wọ́n sì ti da one hundred and ten billion naira lẹ̀ ìjọba ló dà á lẹ̀ wọ́n sì sọ wípé gbogbo ẹ̀yin YouTube tẹ́ ẹ bá fẹ́ gba owó yìí ọ̀nà tẹ́ fi rí gbà gbogbo bẹ́ẹ̀ ṣe rìn gbogbo ẹ̀ náà lámẹnubá nínú ìròyìn lónìí gómìnà wọléwọlé ta ní jẹ́ Fubara mọ́ ni ní Rivers State wọ́n ní Fubara kàn wọlé lọ Rivers ti ẹ̀ ní o ilé àwọn ọ̀tá jeclee tó kángun sí ilé Wike ló sì ń wó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ló lu òfin lórí àpúrúbà o nítorí wọ́n wà lórí àlééfà pẹ̀lú Wike yẹn gómìnà àná nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé wọ́n kàn ń buwọ́ lu ilé fúnra wọn ni wọ́n kàn ń bu ilẹ̀ onílẹ̀ ẹ̀ ṣùgbọ́n Wike ti wá dìde kàn wọlé wọn lọ ni kí ló wá ṣẹlẹ̀ ẹ̀ẹ́rì kan ó wọlé kan nu wọn tó jẹ́ alága àbílẹ̀ tẹ́ ẹ bá rí ilé tó kọ́ àwọn èèyàn béèrè pé bọ́dọ̀ ti rí owó wọ́n bá ní wọ́n mú five hundred and fifty million naira wá torí owó contravention pension wọn ló ti kọjá àyè rẹ̀ òun náà sì lóhun ó san ah ìbọnà ti rí owó alága àbílẹ̀ gbogbo ẹ̀ láàbùn bá wọn nínú ìròyìn lónìí o. bẹ́ẹ̀ náà ni lórí ìròyìn sánáwọlé ẹ̀ẹ́dẹ́ sáré mẹ́nu bá sánáwọlé ká tó mọ̀ kọ̀ǹtínú ká tó tẹ̀síwájú lórí àwọn àkórí ìròyìn láti gbọ́ wípé wọ́n ní orílẹ̀-èdè UK mọ̀ ti gbé ọ̀gbẹ́ni kan o tí ó jẹ́ adárúgúdù sílẹ̀ lórí ọ̀rọ̀ ẹgbẹ́ mùsùlùmí kan tí wọ́n ń pè ní almuajiron wọ́n ní òun ló ń fa jọ̀gọ̀dì lẹ́sẹ̀ ní orílẹ̀-èdè UK tó ń pè fún àwọn ìwọ́de tó ń fa wàhálà ní orílẹ̀-èdè UK wọ́n ní ó sì ń ṣe àwọn wáàsí ọ̀ràn tí ó sì ń pe ogun nínú àwọn wáàsí rẹ̀ wípé káwọn èèyàn wọn bà nǹkan jẹ́ kán rè jagun jihadisi ni bẹ́ẹ̀ náà ni wọ́n ló ń gbìyànjú láti fi òfin òfin àwọn mùsùlùmí ó fẹ́ máa fi rúùlù ní orílẹ̀-èdè UK pé bóun ti ẹ́ ṣe jẹ́ bó o bá tiẹ̀ níwèé gbèlú àwọn fààyè gbà ọ ni ó sì wá mọ̀ dá rúgùdù sílẹ̀ nínú ìlú àwọn bọ́n ṣe gbé inú ẹ̀wọ̀n gbére síréètì wọ́n ní wọ́n sì ń fimú fínlẹ̀ o gbogbo àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ náà ń wá kiri o wípé ẹni tí ó bá ti ba àlàáfíà lù jẹ́ tí ó mọ̀ ṣe wá sí ọ̀ràn wípé káwọn èèyàn rè mọ̀ para wọn pé ó lẹ́tọ̀ọ́ kan pààyàn fẹ́ sìn wípé àwọn òfin pọ̀ nàìjíríà bẹ́ẹ̀ bá fẹ́ wá bá wa kó wọn ìjọba nàìjíríà wọn ráàyè tí wọ́n sì mọ̀ pé bí tógun ti mọ̀ ń ṣẹlẹ̀ nù wọ́n pọ̀ nàìjíríà o mufti wa ń wo wọ́n pọ̀ nàìjíríà àmọ́ tí ń ṣe ìjọba àwọn ọlọ́pàá wọn aláwọ̀ ń ṣiṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n sì wọ́n sì rí iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ṣe dé ìwò níbi tí mufti ti ń pe ìpè ogun tó ní káwọn ọmọ máa kó mọ́ òun náà lẹ́gbẹ́ kan náà kan lóun náà jó lórí bẹ́ẹ̀ bí ìwà wọn ṣe ríre wọ́n ṣe máa ṣeré ṣùgbọ́n orílẹ̀-èdè UK ti ní àwọn ògbà àwọn ò ní fọwọ́ sí i ó dá ìròyìn sánáwọlé kejì tí a mọ̀ mẹ́nu bàbá yìí òun náà tún ní irú ẹ̀ wọ́n ní wọ́n ti ṣekú pa olórí ẹgbẹ́ Hamas Ismail Haniyeh ní Iran Iran náà ní gbogbo àwọn wàhálà ìtìmọ̀ bẹ̀rẹ̀ ibẹ̀ ló sodo sí ẹ bá ń gbọ́ pé ẹgbẹ́ kan àjù àlùmọ̀júrù àlùmọ̀kí gbogbo kan ọkàn àlùmọ̀ àlùmọ̀ àwọn aláòbí àwọn nǹka ènìyàn tó fẹ́ da ayé rú wọn wà lára àwọn tó ń ba àlàáfíà ilé ayé gbogbo ilé ayé jẹ́ Iran yìí bẹ́ẹ̀ bá sì lẹ́nu jọ́mẹ́ta ìtàn ṣèwọ́de ní Bauchi náà àwọn ọmọ Nàìjíríà kíní Iran iná gbé dání flag àsíá wọn bẹ́ẹ̀ náà ni lọ́jọ́ kan tí mú mufti kọ́ àwọn ọmọ ké ilé kéwú kan jáde ní Ìwó lọ́hùn flag Iran náà náà gbé dání olórí ìkànnù wọn náà ti padà wọn padà nù ìpasàrà jihadisi náà ni ogun náà sì fi ń wá dandan ní kẹ́yìn ẹ̀sà sí yín ni àbí ẹ̀sìn náà ní ìsìn wọn àwọn náà ti ń gbà bí ẹni gbàgbé ọtí torí fásán ti pọ̀ ń bẹ́ àìmọye àwọn tó tẹ̀lé àwọn ilé àmọye àwọn ò ní ṣòkòtò sófé àmọye àwọn tí ṣòkòtò àwọn gan ti ń tẹ́lẹ̀ àárín kìrìsìtẹ́nì nírú ẹ̀ pọ̀ sí tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ bára wọn jà tí cac ò ní gba ti kérúbù kérúbù ò ní gba ti rìdíìmù rìdíìmù ò ní gba ti deeper life ṣùgbọ́n ní ìsìn ó ti wà náà láàrin àwọn mùsùlùmí wọ́n tiẹ̀ ti wá fẹ́ bẹ̀ sí mùsùlùmí jẹ́ àlàáfíà wọ́n ti sọ́ di fíàfíà ó ń ti àwọn mùsùlùmí gan lójú láwọn mùsùlùmí alálàáfíà ó ń tì wọ́n lójú wọ́n wá pọ̀ lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n wọ́n ti ń dá sẹ̀ríà fún wọn níbi tó ti lè dá sẹ̀ríà fún wọn nàìjíríà ọjọ́ tí ó bá ṣẹlẹ̀ ẹ̀ mú tì wọ́n ra àyè gbọ̀n nàìjíríà báyìí ṣùgbọ́n nílẹ̀ yorùbá wa yorùbá nation kì í ilẹ̀ yorùbá tá a ní nísìnyí táwọn ẹlẹ́sìn ìbílẹ̀ kan tó ti kóra wọn jọ tó ti ń ṣe rádaràdà kiri wọ́n láwọn ò fẹ́ káwọn protester tán wọ́n lẹ́ẹ̀kiri tán ṣépè ń lù ah olú aṣọ funfun lọ́rùn ẹ̀yin náà sáré inú ìròyìn lérèfé ó dẹ̀ jẹ́ ọmọ báròyìn lọ́wọ́ ṣé a sì ní ìròyìn sáná wọlé mi ká tó bọ́ sínú àwọn àkórí ìròyìn mi ó dà ìròyìn sáná wọlé mi táàtù mọ́ mú wá sí ojú wòran yín àti etí wọ̀nyín ó ní tí ọ̀gbẹ́ni tí ó fẹ́ sọra rẹ̀ di abo lọ́jọ́ sí tí wọ́n mú sínú ẹ̀wọ̀n ẹ̀yẹn ọ̀gbẹ́ni Bobrisky la gbọ́ wípé bàbá kàlẹ́ ní èdì wọ́n mọ̀ ti fẹ́ lo ẹ̀wọ̀n rẹ̀ tán wọ́n ní ó yẹ kó ti gbòmìnira ó jọ pé ní ni èmi ló yẹ kán túlẹ̀ ṣùgbọ́n wọ́n sọ wípé wọ́n ti sún ọjọ́ òmìnira rẹ̀ wájú o wọ́n ló di on the five nínú oṣù kẹjọ wọ́n láwọn ṣe miscalculation ẹni tó ṣe mathematics ìṣirò wọ́n ní ó ṣe dáadáa wọ́n ní on the five ni ó gba ìtúsílẹ̀. bẹ́ẹ̀ náà ni eléyìí tí a mọ̀ fi ṣe akẹ́yìndé gbẹ̀gbọ̀n nínú ìròyìn sánáwọlé ẹmọ́bìnú ìròyìn sánáwọlé yìí ó ti tán o láti gbọ́ wípé eléyìí ó ṣe ni láàánú o wọ́n gún ọba alẹ̀ yorùbá kan pa o ṣùgbọ́n kì í ṣe ní nàìjíríà o ẹ wọ́n rò pé nàìjíríà nìkan ní ìlú yorùbá ló wà o ó wà ní united states of america tá ń rántí fíléèjì kan tí wọ́n pè ní ọ̀yọ́túnjí ní south carolina ní united states of america ibẹ̀ ló wà ọba abẹ Eh, wọ́n ní arábìnrin tó jẹ́ ọmọ ìyá ọmọ bàbá ọba adéjùyígbé adéfúnmi ti ìlú ọ̀yọ́túnjí ní amẹ́ríkà wọ́n ní ni wọ́n ti gún lọ́bẹ̀ pa ò kí ló fà wọ́n ní àríyànjiyàn kékeré ló ṣẹlẹ̀ o wọ́n ní gbọ́nmi sí omi òtó láàrin ẹ̀gbọ́n àtàbúrò ká tó wí ká tó fọ̀ ká tó lajú pẹ́rẹ́ hmm, wọ́n ti dẹ́mu lẹ́gbẹ̀ẹ́ ọba ni ẹ̀jẹ̀ bá ń tú pòpòpò bí ìgbà tí táàpù bá ń rọ̀ sí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ lamẹ́ríkà ń bẹ̀ náà ni o ọba wàjà ọba náà ni ilẹ̀ yorùbá sì ni lamẹ́ríkà ló wá wà ìlú yorùbá kan ni wọ́n sì ń jọba ń bẹ̀ mo ti ẹ̀ gbọ́ pé ọba ọ̀ní ọ̀fífẹ́ lọ ọbẹ̀ ńgbà kan tán rè é ṣe ẹ̀lẹ́ ń bẹ̀rù sí wọn kọ́lọ̀ ń bá wa tẹ ọba sáfẹ́fẹ́ rere o àwa mọ ẹni tí ó borí oyè ọba bóyá bàbá fi àròlé lẹ̀ ó dáhùn náà nú gbogbo ìròyìn sánáwọlé tá a ní fún yín lónìí nù bẹ́ẹ̀ náà ni ní continuation eh, àti sí ojú ewé mi báyìí lórí àwọn àkórí ìròyìn láti fẹ́ pé ọmọ nàìjíríà yìí ṣe bẹ́bẹ́ ó ṣe yìí ọ̀jẹ̀la bí wọ́n ní ó ti ṣe ìmọ̀ ẹ̀rọ tí yóò ran àwọn àkàndá ẹ̀dá tí wọ́n ní ìpèníjà ojú lọ́wọ́ láti rìn ìyan fandafanda síbi tó bá wù wọ́n láláì nílò ìrànlọ́wọ́ tàbí kó jẹ́ pé ìrànlọ́wọ́ kékeré náà máa fún wọn ah, ọ̀gbẹ́ni ìgbìyànjú ìjọba nàìjíríà yìí rí àwọn yúùtù tó ń gbìyànjú báyìí tọ́lọ́ ń fún ní àwọn ọmọ kò sórílẹ̀-èdè tí ò sí kì í ṣe dandan gbọ̀n kó lọ sùkúù sùkúù kan náà ti ń kọ́rú eléyìí ọlọ́mọ dá àwọn àkàndá èèyàn kan tó jẹ́ wípé yóò sì fún wọn ní ẹ̀bùn tán fi máa gbé invention dìde olóyìnbó ló sì sọ wọ́n ní invention is the mother of necessity ohun tó dífá fún wípé kó wo á ah, mú ìròyìn ẹ̀wà fún yín nínú àkójọpọ̀ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ eléyìí táwa máa fi ṣe gbogbo kòkárí àlùwàlà nínú àwọn àkórí ìròyìn lónìí òun láti gbọ́ pé wọ́n ní àwọn ọmọ onínàkúnà àwọn apá àtàlẹ̀ ń bá wì wọ́n ló jó odidi ninety billion owó àwọn alálàájì jẹ ó dòmu ó jò jẹ wọ́n ní kó wá ṣàlàyé you go explain tire tàná ń bá wí o àjọ EFCC ló gbé sí àmà fún National Heart Commission ti orílẹ̀-èdè Nàìjíríà kí ló kọ rẹ̀ Jalal Arabi Arabu ni ò bá jẹ́ bú ló yẹ ó jẹ́ kìí ṣe bí wọ́n ní lórí ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó ná ìnákúnà ninety billion wọ́n kó fún gbogbo àwọn mùsùlùmí ibo ló wà wọ́n ní ó wá jẹ́jọ́ ó dáa ní báyìí tó bá ti yá kan ìpẹ́ mọ́ ẹja wọnú agbami ìròyìn lọ ká mọ́ fún yín níkọ̀ọ̀kan ìjèjì wọ́n gbé yín dé bus stop bẹ̀ wọ́n gbé yín dé ibẹ̀ gangan wọ́n gbé yín débẹ̀ ó dẹ̀ wá nǹkan fìdílé kẹ́ ẹ jókòó tẹ́ẹ̀rẹ̀ tẹ́ẹ̀rẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ bí ọba kẹ́ ẹ wá mọ̀ fìgbádùn sayo ẹ fèmí sójú iṣẹ́ ẹ̀yẹn sáàmọ̀ lísìn báyìí ẹ bá wà bọ́wọ́ bá dilẹ̀ ẹjọ́ ẹ mọ́ bá ń kọ àmọ̀ràn yín sínú kọ́bẹ̀ sẹ̀sán bá a ṣe mọ́ ṣeun náà ní gbogbo ń tẹ́ ẹ bá lérò gbogbo àtúnṣe gbogbo ìmọ̀ràn ẹ mọ̀ bá ń kọ́ síbẹ̀ tó bá sì jẹ́ wípé àyè wà tẹ́yìn fẹ́ bá wa pín ẹ tètè bá wa pín àwọn kan tí wà tó jẹ́ pé wọ́n máa ń ti clip yẹn láwọn pọ́ìntì tí ó ti ṣe ringidi tó yẹ wọ́n fẹ́ káwọn èèyàn gbọ́ kán fi kẹ́kọ̀ọ́ ẹjọ́ ẹ bá wa ṣe bẹ́ẹ̀ níran àwa náà lọ́wọ́ àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ̀sí ń pé ẹ fi nǹkan ránṣẹ́ sáàyà ẹ mọ̀ wulẹ̀ wọ̀rí ìfẹ́ yín ti tó àyà gbogbo àsìkò làwa kà ń bì owó kọ́ àlè ṣùgbọ́n ẹjọ́ ẹ jẹ́ àti tówó bọ̀ owó ni wọ́n ń bojú ọ̀rẹ́ jẹ́ <laughs> ẹ jẹ́ àti tówó bọ̀ ní ìsìn ẹ member nǹkan pọ̀ tẹ́ lè lè join member instead of ẹ eh, ẹ eh, subscriber lásán ẹlòmíì gan wò wá wọn subscribe ẹ sáàmọ wà ààyè yín la fẹ́ àsìkò yín ti tó wa àwa ò fẹ́ owó òdùbà náà lọ ẹ jọ̀ọ́ ẹ mọ̀ fi lọ̀ wá o torí ojú èmi mọ̀ ń ràn sówó <laughs> ẹ mọ̀ fowó lọ̀ mọ́ ẹ yọ̀ọ́ dáa fún yín o mo dúpẹ́ o kì í ṣe ti gbéraga o kì í sì ṣe ti àfojúdi o ẹbí kò ṣe wípé àsìkò dùnjó àsìkò ní ìjòwò lọ èmi gbé mo gbé ìdíyelé mo fún mo fún àsìkò ní value ju owó lọ àsìkò là ń rà àsìkò la fi ń pawó níbi tá a ti ń ṣiṣẹ́ àsìkò la ń tà tán fi ń fún wa lówó oṣù àsìkò yìí ó ti tó èmi lọ́rọ̀ kan ẹni tí mo gbìyànjú láti sọ náà ni wípé ẹja àjọmọ́ kọ́wọ́rìn á sì jọ débi gíga ni yóò jọ sojú wa ní nígbà tí òmìnira Yorùbá nation tó bá tẹ̀ wá lọ́wọ́ báyìí ó dá o oníkọ̀ọ̀kan èjèèjì ẹ jẹ́ ká mọ̀ nà lábẹ́ ká mọ̀ nà fẹ́lẹ́fẹ́lẹ́ àwọn ìròyìn lẹ́yìn bàtà ti mú àwọn àkórí ìròyìn wá fún yín ṣé ẹ ti wá nǹkan jókòólé ṣé ẹ ti wá nǹkan fìdílé ṣé ti wá nǹkan olómi tútù sẹ́gbẹ̀ẹ́ ó sì ṣe ẹlẹ́yìn lòdò bá lọ́wọ́ yín ẹ mọ̀jọ̀ ní ju ẹ wá nǹkan bíi kúlíkúlí ẹ mọ ọrùn ẹ mọ fìtì sọhùn bó sì ṣe kílìsì aláta àtàwọn haúsá náà ni ẹ mọ jẹ rọ́bà o wọ́n ní rọ́bà pọ̀ nù àwọn kílìsì tán ṣe ní ìsinyìí o ọlọ́run mọ̀ sọ́wa o ẹ̀sùn bọ́káwá náà sọ́ra wa. eré táwọn akọ́ mẹ́ńbà lónìí ó ń mọ ní ti ìwọ́de yìí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ mọ̀ ń bọ́ ogun twenty four hours countdown online náà ni ilẹ̀ ti fẹ́ mọ́ ṣùgbọ́n àwọn update kan wà update cast o gbogbo bí àwọn èèyàn ṣe ń pariwo tó àwọn ò fẹ́ ìwọ́de lẹ́kọ̀ọ́ pàápàá jùlọ àwọn ará èkó kì í sáwọn nìkan rivers náà eléyìí tó ń jẹ́ àṣàrídòkúbọ̀n militant tẹ́lẹ̀ ó ti sì wà lára kì lára ọmọ ọba kọ́mọkùdà sáàkì kì í sì tán lára alágànná kó mọ́ bugi jẹ kó mọ́ bu hoi hoi lẹ́ẹ̀kọ̀ọ̀kan n ti ń ṣe àṣàrí dòkú bọ̀ nù ṣùgbọ́n lọ́rọ̀ kan o àwọn èèyàn ń pèpè wípé àwọn ò fẹ́ <laughs> ìwọ́de àwọn ẹlẹ́bọ náà ń gbé ẹbọ àwọn alásàsì ń gbé àṣàsì ṣùgbọ́n ọlọ́run wà lórí ìtẹ́ tó bá jẹ́ wípé nǹkan gidi làwọn oníwọ́de ń wá tó bá jẹ́ pé yà ń jẹ wọ́n lóòótọ́ náà ṣe fẹ́ ṣèwọ́de tó bá jẹ́ pé ebi ń pa wọ́n náà ṣe fẹ́ ṣèwọ́de tẹ́yìn kan wá kóra yín jọ tẹ́ǹtì politics bọ́ ó kù yín ó kù ọlọ́run ọba ṣùgbọ́n ọ̀rọ̀ ti ń yanjú ó ti ń lójú tù báyìí gbogbo àwọn ọlọ́pàá ò tiẹ̀ bá wọn sọ ìsọkúsọ lẹ́nu mọ́ wọ́n gbọ́ pé burú màràjì kan náà jáde ó ní ẹ àwọn olóṣèlú tí ò láìkì Tinubu ló fẹ́ ṣe ṣé Tinubu ò ṣe fún àwọn olóṣèlú tó ń láìkì ńgbà kan ṣe bí torí interest Nàìjíríà ni interest náà ló sún ẹ̀yìn ọmọ Nàìjíríà débi báyìí kò sẹ́ni tí ò pariwo ó sì ẹdẹ burú màràjì gan ní ìsìn àwọn fúláwà tó gbìn tí mo ń gbìn láyé àtijọ́ ibẹ̀ àwọn já ìtànà tó tàn bẹ́ẹ̀ dáadáa tó tutù tó sì dára mọ́dúró dọjọ́ ọ̀la àkókò súré tètè <laughs> mo rántí orin táwọn ọmọ kan primary àwa tá a lọ local authority la làmọ́ ọkọrin dáadáa àwọn tó lọ sí skul eléèbó skul olówó wọn ikọ̀ ọjà ìtànà tí ń tàn o kẹ́ ẹ̀ lè rí ìtànà tí ń tàn kankan já lọ́dọ̀ gúrúmọ̀ra jìmọ̀ ní sí àwọn fúláwà rẹ̀ gan ògbèrí mọ́ ebi ń pa àwọn fúláwà tiẹ̀ náà lọ́rọ̀ kan wọ́n ní fálànà eh, ẹ̀ẹ́dọ́tiẹ̀ tààrẹ ni là gbọ́ wọn ló ti yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá táwọn ó sì kọ́ wọ́n rìn pẹ̀lú àwọn agbẹnu àwọn alẹ́nulọ́rọ̀ nínú iṣẹ́ tó yàn láàyò iṣẹ́ agbẹjọ́rò tí ìsọmọ kékeré kì í ṣe chájà ń bẹ lọ́yà o wọ́n ní wọ́n ṣe ìpàdé pẹ̀lú IGP wọ́n sì fi ọwọ́ sọ̀yà fún IGP pé àwọn làwọn wà ń bẹ̀ ẹ wá ṣe ń tẹ̀sí ní ìsìn ẹ lọ kẹ́nu bo ẹ̀yin ará Èkó ẹ lọ kẹ́nu bo Fálànà ẹ rè kẹ́nu bo wọ́n ní Fálànà àti àwọn yòókù rẹ̀ wọ́n ní wọ́n mọ̀ sí ìwọ́de yìí. So I thank you for honouring our invitation to this meeting. I had wanted a physical meeting where we can be more honest with ourselves and um, talk face to face and tell ourselves the gospel truth. But um, since this is the platform that we have, we will make do with this and we will see how best we can make use of this platform to ensure that um, Whatever protest that's going to be staged will be peaceful. So I thank you very much. I want to um, specially recognize my boss, Uncle Femi Falana. I thank you for joining this um, conference. Thank you very much. I thank you, sir, for all the support you have given to me personally in your program. And thank you, sir. for honoring this invitation. Thank you very much. Yeah, I thank you. Thank you. So let me stop here for now, and let's get um, comments from um, uh, other distinguished Nigerians who are, who are on this conference. Thank you. Uh, thank you, Dean. Thank you, uh, Honorable Inspector General Police. We have been led in this meeting by our leader, Mr. Fenfalano Ese. So I'd like to yield the floor to him to uh, anchor the meeting on our behalf. Thank you, sir. Well, uh, thank you very much, uh, uh, responding to my colleagues and my colleagues, um, we are happy to have this meeting with your good self, particularly having regards to your public statement on this planned protest, uh, which has recognized the right of Nigerians to protest. And accordingly, you have instructed your officers to take charge and ensure that the uh, rallies are peaceful. I think that is number one. Number two, is to recall that on two occasions during your tenure, the Nigerian Labour Congress and the Trade Union Congress have uh, threatened to hold rallies and even in spite of the statement credited to the Attorney General of the country that such rallies were illegal and to reach out to you uh, as the Inspector General of Police that under the law, your duty is to ensure that adequate security is provided for protesters in line with section, 83 a 3 subsection 4 of the Police Establishment Act of 2020. And on both occasions, we worked together and ensure that we communicated to your office uh, the days of the protest and the protest grounds or uh, where the protests were going to take place. One, when the NSA, the protest in solidarity with us, and also when the NSC also went on strike against economic hardship in the country. Uh, on both occasions, uh, no incident, no violence was recorded anywhere in the country because your men ensured that protesters were protected as required by the law. Uh, and I think this is the basis of the letter written to your good self by my colleague ẹ̀bùn adébólúwà. kì í sáwọn olóṣèlú tẹ́ ń fẹ̀sùn kan tẹ́ ń gbé gbọ́ yìí sọ yìí pé àwọn olóṣèlú ni kò fẹ́ kí Tinubu kó ṣe rere wọ́n ní kò sẹ́ni tí ò fẹ́ kó ṣe rere torí tí Tinubu bá ṣe rere lórí àlééfà yóò bá Nàìjíríà náà wọ́n ní Falana àti Adégoruwa wọ́n ní wọ́n yọjú sí ọ̀gá ọlọ́pàá pátápátá ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ṣáájú ìwọ́de tó máa bẹ̀rẹ̀ lọ́la wọ́n wá ní báyìí tí ìjọba Nàìjíríà ti mọ àwọn tó wà nídìí ìwọ́de ṣé wọ́n á jẹ́ kógun omi ẹ̀rù tó ń bá Tinubu gan ni àkóbá tí ìwọ́de yìí máa ṣe fún ọrọ̀ ajé kì í ṣẹ̀rú pé bóyá kìíní kan ṣẹlẹ̀ àmọ́ wọ́n ní àkóbá pé yóò lu ọrọ̀ ajé pa torí ọrọ̀ ajé ò ní gbéra láàrin ìwọ́de àwọn tó fẹ́ lọ bí iṣẹ́ wọ́n lè wọ́n ráàyè lọ bí iṣẹ́ oríṣiríṣi nǹkan gbogbo ìlú adá páropáro ni kọ́lọ̀ mọ̀jọ̀ kí ọ̀fọ̀ ṣẹ̀wà. wọ́n ní ó máa mú ọrọ̀ ajé dẹnu kọlẹ̀ wọ́n ní there is no doubt about it àwọn tó sì jẹ́ mọ̀sẹ̀bù ẹ̀ mọ̀ bínú wọ́n ní àwọn tó sì jẹ́ alẹ́nu lọ́rọ̀ lórí ọrọ̀ ajé wọn náà ti sọ pé bíi four hundred billion naira ní nàìjíríà ọmọ lùsì lọ́jọ́ kọ̀ọ̀kan owó tí ń wọlé tẹ́lẹ̀ wọn ni kò ní ráàyè wọlé tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ gẹ̀ mọ́ pípé yóò dínkù pé iye tán mọ̀ lùsì lọ́jọ́ ọjọ́ nù pé láì ṣe pé wọ́n bà nǹkan jẹ́ o pé wọ́n kàn ṣèwọ́de wọ́ọ́rọ́wọ́ wọ́n ń bọ̀ èrò kan ti dé wọ́n àti ìdè ẹ ẹ rí ń gbà wọ́n bá dé tán wọ́n wá sọ wọ́n ẹ sì mọ Fálànà ó mọ sẹ́ rẹ̀ ó mọ lọ́kùnkúndùn ó mọ dojú páálí ntí Fálànà bá ti fẹnu sí ẹ̀yà rẹ̀ mọ̀ bẹ̀rù ni o kò sórun o ìdúró sí ìbẹ̀rẹ̀ sí o kò ní sí wàhálà o ṣùgbọ́n wọ́n àtìvù nǹkan kan lórí ọ̀rọ̀ ilé ní sí kí Tinubu yá máa múra ìpàdé pẹ̀lú Fálànà lẹ́wọ̀ ní ìsìn tọ́tí ẹ̀ tí wàá mojú àwọn tó wà ń bẹ̀ ní ìsìn ṣé kò yẹ kí ààrẹ Tinubu sáré pè pàdé pàjáwìrì pé Fálànà ah ìwọ ló wà ń bẹ̀ máa bọ̀ ẹ máa kọ́ wọrin bọ̀ lọ́dọ̀ mi ebọ́n làwọn fẹ́ ṣe dialogue ṣé àwọn eléyìí rẹ́dí àti ṣe dialogue ìjọba eléyìí wọ́n wá ní bẹ́ẹ̀ ni ọ̀kan lára àwọn agbẹjọ́rò tó bá fẹ́mi fálànà kọ́wọ́rìn lọ sí ibi ìpàdé náà pẹ̀lú ọ̀gá ọlọ́pàá lórí ẹ̀rọ zoom orí zoom náà ti ṣe o wọ́n ní la gbọ́ pé ó ju ìbéèrè gbáǹkọ́bí kan sí ọ̀gá ọlọ́pàá ṣùgbọ́n ọ̀gá ọlọ́pàá dọ́ọ̀gì ẹ̀ ó jẹ́ òròpọ̀tà àbọ̀ ní bọ̀ <laughs> wọ́n ló yẹ ni ó ní òun béèrè pé kí ni ọlọ́pàá ṣe sí àwọn tọ́ọ̀gì kan tá a ju fọ́nrán rẹ̀ lánàá ẹ rí nínú ìròyìn tàná pé wọ́n jáde wọ́n gbé megaphone jáde ní inú megacity tán pè lẹ́kọ̀ọ́ tán dún mọ̀wúrú mọ̀wúrú tán dún kùkù lájà mọ́ àwọn ọmọ èkó wípé láàrin jà pé báwọn bá rí èèyàn kan tó jáde láti ṣèwọ́de pé gbẹgẹdẹ ó gbiná orò ó gbe wọ́n ní ṣe bí wọ́de làwọn náà rọra sí yẹn wọ́n ní kí ni iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe sí kí ni ìgbésẹ̀ ṣe ti tẹlifóònù tẹliprọ́mptà tẹli tẹlikọ́mándó ṣẹ́sàn yín lẹ́kọ̀ọ́ kọ́mándì yín lẹ́kọ̀ọ́ ṣe bí wọ́n ń question pé àwọn làwọn kan ṣe ìwọ́de ẹ̀rí nǹkan kan ṣe sí sanwó-olú ò san nǹkan kan sí wọ́n dúnkù kọlajà mọ́ àwọn ọmọ ìlú torí pé ó ti jẹ́ protest táwọn fẹ́ kan ṣe wọ́n dákẹ́ ẹ lè dá dúró wọ́n wá pé àwọn èèyàn ti ṣe àwọn èèyàn sì ń pariwo lórí yẹn pé bó lẹ́sẹ̀ mú ibùdó méjì fáwọn. wọ́n níbẹ̀ náà láti gbọ́ pé ibùdó méjì ní ilé ẹjọ́ kan nípínlẹ̀ Èkó fọwọ́ sí kí àwọn olùwọ́de dúró sí wípé wọn ò gbọ́dọ̀ kọjá àlá o <laughs> ó mú mi rántí bàbá fẹ́ jà nígbà tá a wà ní kékeré tá a mọ̀ fàlà tí ìwọ fàlà síwájú rẹ̀ èmi náà fà tèmi pé tó bá bí ọ̀dà ìwọ kọjá àlà <laughs> ẹ̀ ń bá kọjá àlà ni ó kọ́ forí kó <laughs> wọ́n sì ní àkọ́dá oró kò dàbí àdàgbẹ̀yìn ẹ̀ ń bọ́ bá kàn mí kò lórí tẹ́mi ọkàn ojú ojú kò lọ wọ́n ní wá ń jọ bí ẹni pé irú eléyìí ni ìjọba ìpínlẹ̀ èkó ṣe fáwọn olùwọ́de ṣùgbọ́n àwọn agbẹjọ́rò ti bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àbùkù lu irú adájọ́ tó dá irú ẹjọ́ bẹ́ẹ̀ wọ́n nírú kọ́líìgì wo leléyìí wọ́n láwọn orúkọ rẹ̀ àwọn sàkísàn rẹ̀ nínú ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ọ̀sán àfọyín ní àbúbà wọ́n wá sọ pé ibo làwọn ibi tán buwọ́lù ìgàn wọ́n ní àwọn ibo ní wọ́n ní àwọn ibi méjì tán fọwọ́ sí náà ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ Gani Fáyemí Freedom Park lọ́jọ́ ta gbogbo ẹni tí bá ń gba ọjọ́ ta kọjá ló mọ̀ bẹ̀ ibi kékeré kan báyìí ni sáwọn èèyàn wá ní gbalẹ̀ jù bẹ́ẹ̀ lọ wọ́n wá tún sọ wípé ibìkan wà tó ń pè ní peace park ní Kétu èmi ò mọ̀ bẹ̀ wọ́n wọ́n ní láti aago mẹ́jọ àárọ̀ títí di aago mẹ́fà làwọn fún wọn di o kò gbọ́dọ̀ kọjá abẹ ẹ̀ sì gbọ́dọ̀ tètè jí jáde wọ́n ní àwọn òfẹ́ rí wọn ní áíláńdì tàbí Lẹ́kì wọ́n ní olówó òfariwo wọn láwọn olówó ló ń gbé bẹ́ẹ̀ <laughs> pé bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò jẹ́ ẹ̀bọ̀jọ́ta jẹ́ ẹ̀bá Kétu jẹ́ bẹ́ẹ̀ lè rò pọ̀ sí i ó ga ò bẹ́ẹ̀ náà ni a tún rí fọ́nrán alẹ́nulọ́rọ̀ nínú àwọn tó fẹ́ ṣèwọ́de àwọn ọ̀kan gbòógì nínú wọn ó ti sọ̀rọ̀ jáde o ó sọ wípé kí àwọn èèyàn má fọ́ o ó ní sábà sọ pé kankan ò gbọ́ ọmọ nàìjíríà lẹ̀ ó láwọn tí ò nífẹ̀ẹ́ láti ṣèwọ́de ó ní wọn ju ìdá mẹ́ta lọ ó ní ìdá ninety seven yòókù àtolówó àti tálíkà àtọmọ ó ní gbogbo àwọn làwọn ó jáde àwọn ẹ̀líìtì ah wọ́n ló kan àwọn náà wọ́n láwọn náà mọ̀ lára wọ́n láwọn rọ́wọ́ mú lọ sẹ́nu o àwọn sì ní séǹjì lápò ṣùgbọ́n kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ bí ìgbà tó wó ń pòórá ni àló bá Dangote náà ọ̀rẹ́ mi ẹ̀rí tí ń wurun funfun lánàá ni àwọn àjìjàgbara míì wọ́n tún ti kóra wọn jọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n sọ wípé kì í ṣe ibùdó méjì ni ìjọba fọwọ́ sí o wọ́n láwọn ọlọ́pàá náà wọ́n ní àwọn ti kàn sí ọlọ́pàá wọ́n sì ti fún àwọn ní go ahead pé àwọn ó gbéra ní àti under bridge Nkeja ibi tó bá wo ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ló lè béèrè fún ládùúgbò tiẹ̀ wípé zone by zone ni káwọn èèyàn má fọ́. We call on all youth students unemployed workers traders and all those who are affected by the condition of hunger and hardship to join us numbers peacefully with our leaflet with our banners why are waiting those who are promised violence to come and unleash it on us. bẹ́ẹ̀ náà ló sọ ó ní àwọn wà lójúfò pé gbogbo àwọn tó bá fẹ́ rán sí àwọn kan wá ba ìwọ́de náà jẹ́ pé torí àwọn mọ̀ pé ejò ó lọ́wọ́ nu láwọn náà ń lóde wọn bẹ́ẹ̀ náà ló tún mẹ́nu bá gbogbo àjẹ́ńdà wọn ìdí táwọn sì fẹ́ ṣèwọ́de. our cardinal demands are these one we are calling for the reversal of fuel price to bring May twenty nine twenty twenty three level We are demanding reversal of electricity tariff to pre-May 29, 2023 level. We are demanding end to hardship and hunger. We are demanding recall of all victimized activists. Free all NSAS detainees, many of whom are still in detention four years after. We are demanding end to school fee hike for study grants and not loans. We are calling for the placement of all political office holders on the minimum wage. We are calling for the reversal of all anti-poor and new liberal capitalist policies. We are demanding the fixing of public refineries, the building of new ones under democratic workers' control and management. We want to say that citizens have come out to say that they want to engage the government, which is constitutionally guaranteed. At this point, we need to also begin to ask the Inspector General of Police what are the instruments and mechanisms that they have put down to ensure that this protest does not turn violent by people who are determined to change the ẹ káàbọ̀ padà sí inú ilé agbára o eléyìí táwọn àmọ́ mẹ́nuba ìròyìn tí ó mọ̀ kàn báyìí ó ní ti arákùnrin kan tó jẹ́ chairman fún National Hajj Commission ti orílẹ̀-èdè Nàìjíríà Jalal Arabi ó ní wọ́n ti fi jalamiya rẹ̀ náà ti wọ́ lọ sí ọ̀dọ̀ àjọ EFCC pé kó wá rè jẹ́jọ́ ninety billion tí ìjọba Tinubu kólẹ̀ fún wọn <laughs> níbo ló kó sí bó ló ṣe ná nítorí àwọn èèyàn fẹ̀sùn kàn án ara àwọn tó sì fẹ̀sùn kàn náà ní ara àwọn gómìnà Niger wọ́n fẹ̀sùn kàn án wípé ó yá rè jẹ́jọ́ ń bẹ̀ wípé yàtọ̀ sí pé wọ́n kówó jẹ yàtọ̀ sí pé àwọn ò rí bó ṣe ná owó yẹn wípé reception poor wọn ò tọ́jú àwọn àwọn èèyàn náà sì kù ń bẹ̀ o ooru pa àwọn kan bẹ́ẹ̀ náà ni nǹkan míì ó dá ẹ̀mí àwọn èèyàn légbodò wọ́n ní gbogbo ẹni kó wá ṣàlàyé o wọ́n sì sọ wípé bí ò bá sọ́ra yóò mójú ba ilé ẹjọ́ àwọn èèyàn wá ń béèrè pé tí ó ti yá sáré ṣàlàyé tán náà nù ni wọ́n ní ah, ah, láàrin ìṣẹ́jú mélòó kan ti yá fi ilẹ̀ pé ó yẹ kẹ́ ẹ mú sáà mọ́ni wọ́n ní ó kọ̀ǹpọ̀ọ̀tì ara rẹ̀ ó sì bìlẹ́ẹ̀bù ara rẹ̀ wọ́n ní EFCC sọ pé sàn kan náà táwọn ránṣẹ́ sí ni ó sáré wá jalabajalaba pé sẹ́lẹ̀pàṣì ló tiẹ̀ wọ lọ́dọ̀ àwọn pé kò rántí wọ sùn pé jalamia náà rẹ̀ náà ló kó sí pé orí ìrun ló sì ba pé àwọn ti ẹ̀gbà láàyè kò kírun tán pápápá ló tẹ̀ láwọn wọ́n nítorí ẹ̀ làwọn ṣe sàánú ẹ̀ pé kàn sì fi lẹ́nu pé àwọn ò tún pè láìpẹ́ yìí yóò tún wá jẹjọ́ ṣùgbọ́n yóò ṣàlàyé eh, ninety billion wọ́n sì ní ó kọjá ninety billion nìkan wọ́n ní láti two thousand and twenty one ni wọ́n ti fẹjọ́ sun àwọn pé àwọn rí fáìlì rẹ̀ pé àwọn òkùnkùn lo àǹfààní láti bí ní gbogbo ẹjọ́ kó wá jẹ́jọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ àwọn mùsùlùmí ló sọ wípé àwọn ò fojúkan owó yìí débi pé àwọn ò rí lọ́wọ́ àwọn wípé gbogbo ọ̀ríjínà owó tán ní káwọn san tán ṣáàjì àwọn làwọn san ó ní fifteen million wà ń bẹ̀ ó ní eight million wà ń bẹ̀ lẹ́sùn lọ sí ààjì pé wọ́n dín nǹkan kan fáwọn ń bẹ̀ ìjọba sì fi léde pé kí ló wá dé tán tan àwọn pé ṣé ìjọba ní parọ́ ni àbí arákùnrin yìí ṣùgbọ́n arákùnrin náà ti sọ̀rọ̀ o kò lóhùn gba ninety billion o ṣùgbọ́n EFCC ò tí ì sọ bó ṣe ń lọ torí wọ́n ní ó sì ń sọ̀rọ̀ lọ àwọn ò tí ì fẹ́ gbé ní tó sọ fáráyé ń ta sámọ̀ ní wípé ń jẹjọ́ lọ́wọ́ ń jẹjọ́ lọ́wọ́ o ọlọ́run ó sì fún lẹ́jọ́ jẹ́ bóyá ibẹ̀ ni ó gbà rẹ̀ wọ̀n àmọ́ wò ó torí ẹjọ́ pọ̀ lọ́rùn EFCC eléyìí táwọn àmọ́ mẹ́nubà ẹja sáré dàbújá ṣùgbọ́n ká tó dàbújá ẹdẹ àyà ní ìpínlẹ̀ Rivers ká má waste time kó má jẹ́ pé àtúnrè lọ́rí ká tún tó mọ̀ padà wá sí Rivers ó bẹ́tà káyà báyìí lọ́dọ̀ Fubara níbi tá a ti gbọ́ wípé wọ́n mọ̀ ti sọ Fubara lórúkọ wọ́n ní gómìnà wọléwọlé nígbà tí mo tiẹ̀ kọ́kọ́ wo mu ní gómìnà wọléwọlé àbí wọléwọlé torí wọn fà mí sí mo ní wọléwọlé wọléwọlé ayé ìgbà kan nù wọ́n ní wọléwọlé ni o wọ́n ní Fubara kan ń wọlé lọ ni o nípínlẹ̀ Rivers ilé àwọn ọ̀tá rẹ̀ ló sì ń wó <laughs> ẹni ẹlẹ́ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ló lu òfin náà o látàrí àpùrúvà tí wọ́n gbà ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ń yẹ àpùrúvà lẹ́ẹ̀kanná wọ́n gbọ̀nà ẹ̀bùrú láwọn ibì kan gbogbo àwọn ilé tán ń kọ́ ilé jàǹtìjàǹtì tán gbé kalẹ̀ wọ́n tiẹ̀ sọ wípé ó bá ojú ó bá imú lọ́dọ̀ Wike gan ni tó bá ti mọ̀ wípé èèyàn wíkẹ́ ni ọ́ ti ẹ́ bọ́ ọ̀nù. wọ́n ní ṣùgbọ́n àwọn àṣírí kan náà ń tú sí gómìnà Fubara lọ́wọ́ wọ́n lélẹ̀ ìlọ́pàá tó fi ń gbé àwọn ìgbésẹ̀ yìí o ó ń ránró gidi gan ni o. pápá jùlọ ó tiẹ̀ ní arákùnrin kan tó ti gbà kan jẹ́ chairman níjọba àbílẹ̀ rí lábẹ́ kínní lábẹ́ wíkẹ́ ó wà lára àwọn tán lé dànù lẹ́nu jọ́ mẹ́ta yìí wípé sáà wọn ti nd wọ́n ní ó ń kọ́ ilé alájà bíi mẹ́rin kan àbí sí márùn-ún ní ìlú wọn ní Rivers State báyìí hòtẹ́ẹ̀lì ló fẹ́ fi ṣe ó tóbi débi pé wọ́n ní ṣùgbọ́n ó ti kọjá àyè rẹ̀ ó ti kọjá ààlà tí wọ́n fún un tán pè ní contravention ní wíkẹ́ bá gbé àwọn amúlùdùn ìtaláwà ló bá gbé àwọn èèyàn rẹ̀ dìde ló bá gbé àwọn agbófinró dìde <laughs> wípé ó yá ẹ̀yin ọ̀tẹlẹ̀múyẹ́ ẹ̀rẹ̀ ewo bẹ̀ náà náà bá débẹ̀ ní àríyànjiyàn ìbá bẹ́ẹ̀lẹ̀ láàrin wọn wọ́n tutọ́ sókè wọ́n fojú gbà á wípé five hundred and fifty million naira lọ́sàn-án tó bá fẹ́ ká fojú fo contravention rẹ̀ àfùbárà ah, búburú pé àmì wo ṣùgbọ́n tó o bá fẹ́ ká fojú fò torí ńgbà tí foundation ibi tẹ́ ẹ kọ́ lélé tí ẹsẹ̀ ẹ lé ti kọjá tó ti gbẹ́sẹ̀ kọjá ààlà ṣé ẹ wà á rọra gé ẹsẹ̀ díẹ̀ ní mẹ́yàn bá sì ti gé ẹsẹ̀ èèyàn nílé dúró mọ́ bẹ́ẹ̀ lọ́rọ́ lé ilé gangan kì í ṣe kọ́ńpáǹdì o ilé hòtẹ́ẹ̀lì ara ilé gangan foundation ló ti jáde síbi tí ó sì kò sì ní ìfẹ́ kan wó. they say we are clueless. they will get their reward not in next world. Though. in this world. Every one of you who think you are disrespecting me, you already dug your pit you will fall inside it. Nobody cannot intimidate anybody. Not me. Nobody is intimidates you. This problem. Nobody I will to your funeral. I ready to pay your contribution. You have but you of you the approval you were given. No problem. It's contribution. Yes, you have agreed. I have agreed. And I want to pay. But you have. I want to pay. But you don't want me to pay. Mr. Sango, I want to pay. You should come and see that you read. You read what you were given five hundred fifty-five billion contravention. That's why it's time to pay. I'm incredible, you know. I want to pay my contravention. Who from come now? Who from not come? I can't pay five hundred and fifty million now. Wọ́n ti ní five hundred and fifty million ní ó san fún ìjọba ìpínlẹ̀ Rivers kó lè mọ múra rẹ̀ lẹ̀ àwọn alápapín lẹ́sù jẹ́ alága ìjọba àbílẹ̀ mo ti sọ pé ní tí eléyìí ọ̀dà lẹ̀ ní ìsìn tán ti ró àwọn alága àbílẹ̀ lágbára wọn kò dẹ̀ǹdẹ̀ owó jẹ ẹ mọ̀ wòran hmm. wọ́n ní arákùnrin wọ́n ní ó ti fìgbà kan lọ sórí ẹ̀rọ mọ́ọ̀máwòrán tó lè ṣe interview tó wá lanu padà tó pe gómìnà ìpínlẹ̀ rẹ̀ ní gọ̀ǹgọ̀sù èdìdà rẹ̀ bó o ṣe gbọ́n tó náà ló gọ̀tò wọ́n ló pe mùmù ó pe fùbárà mùmù ni fùbárà náà bá ní ó dáa wọ́n fi ìwà tí mùmù máa ń ní wọ́n fi hàn án tí ò bá gé fọ́ ó bá wá ibi tí ń kọ́ òtẹ́ẹ̀lì sí pé ó yá ẹ lè bá mọ́bẹ ẹ bá ń gé díẹ̀ kúrò ní foundation rẹ̀ <laughs> ilé tán ti fẹ́ parí ní bá ń bẹ̀bẹ̀ ń ṣáájú kiri ni Wike ó bá dánú five hundred and fifty million bí iye tí ń gbà ní Àbújá gẹ́gẹ́ bí mínísítà bó bá wọ five million kó wá sọ fún wa ibi tó bá ti rówó ti kówó jẹ owó ń bẹ lọ́wọ́ wọn ẹjá kó onú yún ẹjá bọ́ sínú ìròyìn míì ìròyìn táwa àmọ́ fi léde báyìí tí ó ní tí ọmọ nàìjíríà kan ò tí orúkọ rẹ̀ ń jẹ́ ṣèyí ọ̀jẹ̀lábí ẹjẹ́ àtẹ fọ́nrán rẹ̀ sí yóò yé yín ẹ máa wo fọ́nrán rẹ̀ lábẹ́lẹ̀ táwa mọ̀ sí narration torí àní àǹfààní àní ẹ̀tọ́ láti lo ohun rẹ̀ àní copyright fídíò tá à ń lò yìí torí ẹ̀ làwa náà ṣe ń ṣe narration sí fún gbogbo ń tán sọ́ńbẹ̀ àti àwọn ọmọ àkàndá tẹ́ rí tí wọ́n ríran yẹn ń tán sọ́ńbẹ̀ náà ni pé inú àwọn dùn wípé irú èèyàn báyìí tó jọmọ nàìjíríà ó sì wá ojútùú sí ìṣòro àwọn ó sì tán ìṣòro àwọn láti máa fi ọ̀pá rìn. ara nǹkan tí ọmọ yìí náà tún wá ń sọ ni wípé kí ni máa fún àwọn ní oore ọ̀fẹ́ láti máa rìn yan fandafanda síbi tó bá wu àwọn láì sí ìrànlọ́wọ́ èèyàn àwọn náà ó lè dá nǹkan ṣe. bẹ́ẹ̀ náà ni wọ́n bá ṣèyí ọ̀jẹ̀lábí sọ̀rọ̀ ó náà sọ tẹnu rẹ̀ ó ní ìdí tó ń ṣe gbé ìmọ̀ ẹ̀rọ ìkalẹ̀ tí wọ́n pè ní smart stick ṣe mọ̀ pé àwọn afọ́jú ẹ mọ̀ bínú mo pè wọ́n láfọ́jú ọlọ́run ní fọ́ alójú Eh, àkàndá èèyàn nìyẹn ṣùgbọ́n mo fẹ́ kó yé wa ni wọ́n máa fi ọ̀pá àárín eh, wọ́n ní kàkà tán mọ̀ fi lo ọ̀pá ó wá ṣe kinní kan bí agolo kékeré báwọn náà lẹ̀ ń wò lọ́wọ́ rẹ̀ kinní tó bá ti rí obstruction tàbí tó bá ti débi ògiri tàbí tó bá débi tí èèyàn ti lè ṣubú tàbí débi gọ́tà yóò pariwo bí ìgbà tí kinní ń fún wọn direction iná navigation mọ́tò bí ìgbà tí ń fún wọn direction wọn ní tó ṣe nìyẹn wípé òun fẹ́ ràn wọ́n lọ́wọ́ wá ní kí ló fà á tó fi ṣe ó ní à òun ní nephew cousin kan tó súnmọ́ òun tó jẹ́ wípé nínú ilé kì í lè ṣe nǹkan kan ìkànnì jókòó sójú kan ni lòun wá òwe à kí ọmọ ìmọ̀mọ̀ ya arìnrìn pẹ̀lú ti ń ṣe yìí kó mọ̀ kàn mọ́ jókòó rẹ̀ gẹ̀dẹ̀ sílẹ̀ yóò mọ̀ tún ba ìlera rẹ̀ jẹ́ pé kó tiẹ̀ lè mọ́ fi ṣẹ́ṣáìsì kó náà tiẹ̀ bìlọ́ǹgì sáwùjọ ló ń ṣe ṣe kínní pé látìgbà tó ń sì ti ṣe òun lòun kọ́kọ́ fi tẹ́sítì rẹ̀ pé ó sì ti ń wà sósíà dáadáa ìmọ̀ ń rìn jáde gidigidi ni o tí ìṣe ládùúgbò gan mímọ rìn kọjá àdúgbò gbà mí mọ wọ mọ́tò tí ó lọ tí ó tún bọ̀ tí ó sì dé lálàáfíà wípé inú òun dùn lẹ́yìn ìgbà tóun sì ti rí wípé ah, àṣeyọrí ti dé bá kínní náà àṣeyọrí ti dé bá ló ń bá gbé ta pé pé iléeṣẹ́ tẹlifíṣàn yúróòpù gan ní germany pé wọ́n ti ẹ̀ pé òun tí wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú òun. bẹ́ẹ̀ náà ni kìí ṣẹlẹ̀ nìkan nítorí ọmọ akẹ́kọ̀ọ́ lautech ní Ògbómọ̀ṣọ́ ó ní ṣe yóò jẹ́la bí akíra fún ọ agbé fún ọ ọlọ́run kò ní pa làákàyè rẹ kò ní pa ọgbọ́n rẹ o ṣùgbọ́n ìjọba nàìjíríà lè pa o mọ́ jókòó tẹ̀tẹ̀ rẹ sí nàìjíríà o ọlọ́run ó fún ọ ní headway o nàìjíríà ń ka àwọn olóríire báyìí sí o hmm, nàìjíríà ọ̀ka àwọn ọmọ olóríire báyìí sí o àwọn àkàndá èèyàn wọ́n mọ̀ wọ́ ni wọ́n tiẹ̀ ló ṣèkan náà fún àwọn defandom àwọn tí ò gbọ́ràn ah, arákùnrin ò ń gbìyànjú ṣùgbọ́n ṣe yìí bó o bá fẹ́ gbìyànjú pé bóyá ìwọ náà o lè rọ̀wọ́ mú nàìjíríà wọ́n ní wọ́n ń yá wọn lówó báyìí o one hundred and ten billion naira ló wà nílẹ̀ tí ìwọ náà yọjú síbẹ̀ bóyá kò rè é apply bọ́n ṣe apply láàmẹ́nu bàbá yìí torí kéèyàn wọ́n sọ wípé wọ́n ṣe wọ́n ṣe tí àǹfààní àti ríṣe lábẹ́ nàìjíríà náà sì wà nílẹ̀ kí wá láǹfààní hùn àǹfààní hùn náà ni ètò kan tí ìjọba gbé kalẹ̀ tán sọ wípé àǹfààní owó ìrànwọ́ okòwò fún àwọn yúùtù kí làkórí rẹ̀ wọ́n pè ní Nigeria Youth Investment Fund òun ni wọ́n pè ó wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe àgbékalẹ̀ ètò owó ìrànwọ́ ìdókòwò one and ten billion naira babaji ó dọwọ́ wọn fún àwọn ọ̀dọ́ tí wọ́n ní iléeṣẹ́ àti okòwò kéékèèké tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nigerian Youth Investment Fund irú eléyìí gan kò yẹ kí ṣe kò jẹ́ kó jẹ́ pèsè yìí ní òrè ìbọn àwọn gan ló yẹ kó máa wá ṣèyí kiri pé wá kí ni nàìjíríà ń ṣe kò sí nǹkan kan tí nàìjíríà ń ṣe àǹfààní rè innovation kan rè innovation kan rè n ò sì tí ì bá pàdé rí ńlò èbò níbi tèmi ti dé rí yìí o láwọn afọ́jú ṣé mo ti ẹ̀rọ afọ́jú rí gan bí iná ẹ mọ́ rí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n ìlọ́pàá bóun náà bá ṣerú nǹkan báwọn ó dáa o àwọn kan náà wà ní wọn ọ̀pá wọn ti yàtọ̀ báyìí tí wọ́n lò wọ́n ní owó yìí wà nílẹ̀ láti fi mú ìgbòòrò àti ìlọsíwájú bá iléeṣẹ́ àti àwọn ọ̀dọ́ kan yàn kan yanjú òun. ní gẹ́gẹ́ bí àwọn àjọ tí wọ́n wà ń di ọ̀rọ̀ bí wọ́n ṣe sọ ìjọba àpapọ̀ gbé ètò yìí kalẹ̀ láti fi gbógun ti àìrí iṣẹ́ ṣe láàrin àwọn ọ̀dọ́ tó jẹ́ pàtàkì ìpèníjà tó ń kọjú àwọn aráàlú wọ́n sì ti sọ wọ́n ní ọwọ́ tó bá dilẹ̀ ní Sátánì bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ tètè ẹ̀rì apply owó nàìjíríà ní o ẹ̀tọ́ yín ní o. wọ́n wá níbo lẹ́sẹ̀ lè jẹ́ orí ọ̀fẹ́ yìí wọ́n ní ọjọ́ orí ó ṣe pàtàkì ẹnikẹ́ni tó wá fẹ́ jẹ àǹfààní owó ẹ̀tọ́ yìí gbọ́dọ̀ wà láàrin ọdún méjìdínlógún sí ogójì ọdún wọn ní ẹni tó wá fẹ́ jẹ àǹfààní yìí tí ò bá ti pé ọdún méjìdínlógún ìyẹn eighteen years wọ́n ní kó mọ̀ wulẹ̀ ṣòfò wà á apply wọ́n lẹ́nu tó bá sì ti kọjá ogójì ọdún náà wọ́n ní kó jókòó sílé rẹ̀ ó ti di àgbàlagbà ó ti di grandpa <laughs> wọ́n ní orílẹ̀-èdè tó gbọ́dọ̀ kópa ó gbọ́dọ̀ jẹ́ ọmọ orílẹ̀-èdè ọmọ b bíbí orílẹ̀-èdè nàìjíríà tí ìṣepẹ́ àtọ̀rìn wá wọ́n ní àmì ìdánimọ̀ akópa gbọ́dọ̀ ní nọ́mbà ìdánimọ̀ tí a mọ̀ sí NIN èyí ṣe kókó tó ń ṣiṣẹ́ ni wọ́n wá ní àgbékalẹ̀ okòòwò ẹni tó bá fẹ́ jẹ àǹfààní gbọ́dọ̀ ní àgbékalẹ̀ ìlànà iṣẹ́ tàbí okòòwò tó fẹ́ kó owó náà lé lórí o àti ọ̀nà tí yóò gbà láti fi mú ìgbòòrò bá iṣẹ́ àti okòòwò náà èyí tó sì gbọ́dọ̀ wà ní ẹ̀kúnrẹ́rẹ́ ìyẹn o gbọ́dọ̀ ní a very good business development o gbọ́dọ̀ ní àkọọ́lẹ̀ pé bóun ló ṣe ṣe o tí ì ṣe pé ibòmíì lówó gbà lọ. wọ́n ní bóun ló wá ṣe lè forúkọ ọ́lẹ̀ orí www.fmyd.gov.ng slash nyif underscore application ibẹ̀ ló ti lè forúkọ ọ́lẹ̀ o. àdírẹ́sì igun orí ẹ̀rọ ayélujára náà ló sá wà gbogbo ẹ̀lẹ́ ń rí tẹ̀ ń wò ó ní orí screen yìí wọ́n wá ní ẹni tó bá fẹ́ kópa ó gbọ́dọ̀ fi àwọn ìwé àti káàdì tó ṣe kókó sílẹ̀ lójú òpó ayélujára yìí ó gbọ́dọ̀ sọ̀mí tiẹ̀ o bí káàdì ìdánimọ̀ NIN rẹ nọ́mbà ìdánimọ̀ ti báǹkì BVN ilé ẹ̀kọ́ tó lọ ìwé ẹ̀rí okòwò rẹ lọ́dọ̀ ìjọba ìyẹn CAC tó fi rẹ́jísà okòwò rẹ wọ́n ní àti ìjọba ìbílẹ̀ ládùúgbò rẹ CDA certificate àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní òní kó kó pọ̀ kóore fi apply o òdìbà náà lọ ẹbí ṣèyí ọ̀jẹ̀lábí bá lè ṣe ọlọ́run ó jẹ́ mórí délé ìròyìn tá a fi wá kádé ìròyìn lẹ̀ lónìí ó ní ìròyìn tó ń wá láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ níbi tá a ti gbọ́ pé wọ́n fẹ́ máa san fifty fifty thousand naira lóṣooṣù fún àwọn ọ̀dọ́langba ní Niger Delta àmọ̀dí tó fi já wọn nìkan ni ṣùgbọ́n ń jọ bí ẹni pé program wọn ni torí wípé apábíò náà president wọn senate ó náà fẹnu sí bẹ́ẹ̀ náà sì ni wọ́n tún ń lò ó láti fi campaign pé káwọn èèyàn mọ̀ sí protest bẹ́ẹ̀ náà ni deputy speaker náà ó sọ̀rọ̀ tó pọ̀ owó tiẹ̀ sọ ó ní ó ní tó máa ń ṣe protest lọ́wọ́ nínú ilé àwọn làwọn wà táwọn mọ̀ wo tẹlifíṣàn táwọn táwọn mọ̀ sí fàájì nítorí pé àwọn ti ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àwọn ọmọ nàìjíríà ju gbogbo protest tí wọ́n fẹ́ mọ̀ ṣe yìí lọ èèbò ló sọ ṣùgbọ́n èmi náà sànà sí ní ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu alákọ̀rí rẹ̀. When it comes to humanitarian and poverty alleviation, that this administration has approved through its humanitarian and poverty alleviation trust fund, approved the creation of a trust fund expected to generate five billion dollars to address humanitarian crisis and poverty alleviation, and also verification of national social registration collaborating with the World Bank to make sure that 15.7 million poor and vulnerable households are taken care of. I can go on and on, but there is no time for me to reel all that this administration has done in one year, in 365 days. Those who say, make we stand on the street, now them they strong, may they stand. We, we weak, we go still sit down for our house, they sleep. From the 1st of August, we, we go they sleep, then go they stand for streets because this man is one of us. This man has shown us love. And there is no how we repay such love by carrying placard. We will consolidate on the gains that we are beginning to reap from NDDC. We will not lose it. Because if we fight this man and a fellow that does not know Joseph comes in place, and tomorrow say they are scrapping NDDC, there will be crisis in this country. So we must stay with this one who has recognized the Niger Delta region. Abinobi so, we go stay with our president abi no be so god bless you the federal republic of nigeria god bless the people of niger delta thank you very much. ó ti sọ wípé àwọn ó tilẹ̀kùn mọ́ rí ni lọ́jọ́ protest àwọn náà sì kọrin fún wọn kò lè bóde kò lè bóde alákọ̀rí tilẹ̀kùn mélòó ni wọn ló fẹ́ tilẹ̀kùn mọ́ rí ọ̀pọ̀lọpọ̀ tí ò tilẹ̀kùn mọ́ rí wọ́n ti japa wọ́n ní wọ́n ti ẹ̀sán wọn ní bẹ́ẹ̀ bá dé hanga ibi tó ń pààkì àwọn private jet sí nísìnyí wọ́n ní private jet ti tò lọ báyìí kó ṣẹlẹ̀ tán báyìí kán họ ni <laughs> wọ́n sá lọ ní jẹ́bẹ̀ ó dá gbogbo ibi tó bá sá lọ àwọn ọmọ nàìjíríà ti náà wọ́n ń retí wọn wọ́n sì ti kìlọ̀ fún ààrẹ tinubu pé gbogbo àwọn tí ń bá ṣèjọba tán bá kúrò nàìjíríà nídúrín ní àárín ìgbà tí ìwọ́de fẹ́ bẹ̀rẹ̀ àti gbogbo àwọn tán náà gbọ́ludé tán náà fẹ́ rè sọludé àwọn ọmọlẹ́gbẹ̀mọ asòfin wọ́n ní gbogbo wọn nìkan tilẹ̀kùn wọn síta o kán mọ́ padà mọ́ o wọ́n sì sọ wọ́n ní àwọn ti diaspora náà ń retí wọn ń bẹ̀ àfikán yà lọ ìlú èbó náà tọ́wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀ ṣùgbọ́n wọ́n ní airport náà ti mọ dúró dè ó dà kò ní jù báyìí lọ lórí ìròyìn ti àṣálẹ́ ìyípadé ọlọ́mọlé ètò ní àmọ̀dúpẹ́ lọ́wọ́ ìyá mi kan mo ti gbàgbé kí n mórúkọ wọn Olúṣọlá àbí ẹ mọ̀ bínú sí mi ṣùgbọ́n ẹ mọ̀ra yín tí n bá sọ̀rọ̀ yìí wọ́n máa wo fíìmù ìtàn ni <laughs> ìbá àṣẹ episode three lòdè ìpàdé ọlọ́mọlé wa ìròyìn wọ́n máa wò tán wọ́n máa sọ ohun tí mo sọ lẹ́yìn ìgbà tá a bá parí ìròyìn àwọn kan wọn á kàn wò fẹ́rẹ́fẹ́ wọ́n ti kó ń di ẹ̀nu ẹ mọ̀ bá a wò tán ẹ̀sìn ṣeun o wọn ò ní wá yín ti láti ọlọ́run Èdùmàrè Ọ̀gbẹ́ni Bobby yín náà ní o ibà àròyìn ibà àkéde Yorùbá Nation ẹ kò sọmọ náà tí ó jọ̀sẹ̀ ṣe ẹ àwùyè láti ọlọ́run Èdùmàrè mò ń retí àpúrúfà lọ́dọ̀ bàbá wa Sunday Igboho ni. <laughs> àwọn náà sí làwọn fẹ́ẹ́ fi tó bàbá Babánjí Akíntóyè wọ́n fẹ́ẹ́ fi tó wọn létí ni ẹ̀wọ̀n wọ̀rí abájú dájọ́ òwe a máa sọ gbogbo wa náà láàjọ ṣe a ní wára wa tì láti ọlọ́run Èdùmàrè a mọ̀ yọ ní àjọ wa ò sì ní dìbànújẹ́ báyìí ni ó mọ̀ rí o kò ní rí báyìí báyìí àlàáfíà wa ò ní di fíafíà mo mọ̀ gbádùn àwọn àkọọ́lẹ̀ yín nínú àwọn kọ́mẹ́ǹtì ẹgbẹ́ tó lọ jókòó ti kọ́mẹ́ǹtì bẹ́yìn bá ṣe ń gbọ́ ìròyìn tẹ́ ń fi jẹ̀gbádùn ẹ̀yẹ́ kẹ́mi náà rèé mọ́ fi kọ́mẹ́ǹtì yín sára ní dín ìkan òjò kan lọ́jọ́ ń bá tún ara wa ni ó dáa á fi lè pàdé nínú ìpàdé ọlọ́mọ ilé ìtọ́lá ire lójú owó rí o ire kàbìtì ó dàbọ̀ ó <laughs> sáyàwó lọ́wọ́ nù.